الحمد لله رب العالمين الحمد لله الذي جعل الحج ركنا من أركان الإسلام الخمسة وجعله مدرسة إيمانية عظيمة يتلقى فيه المؤمنون الدروس العظيمة والفوائد الجليلة والعبر المفيدة في شتى مجالات الحياة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله المنزل في حجه وأمر أمته بذلك فيقول لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمة لك لك ولملك لا شريك لك صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع أثره إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واشكروه واعلموا أن للحج منافع وفوائد عظيمة وهو مؤتمر عام للمسلمين يستفيدون منه فوائد دينية وتربوية وأخلاقية بالممارسة الفعلية للعلاقات الاجتماعية وهو فرضية يتداول فيه المسلمون أوضاع بلادهم وشؤون شعوبهم عباد الله وقد اتفق العلماء على فرضية الحج مرة في العمر بالدليل كتاب وسنة كقوله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم وأتم الحج والعمرة لله وقال جل قدرته الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج هو الذي يقول ولله على الناس حج لبيت من استطاع اليه سبيلا وقال سبحانه واذان من الله ورسوله من الناس يوم الحج الاكبر ان الله بريء من المشركين ورسوله وقال سبحانه وأسلم في الناس للحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأظلموا لبائك الفقير عباد الله قال ابن عباس رضي الله عنهما في هذه الآية منافع في الدنيا ومنافع في الآخرة فأما منافع الآخرة فرضوان الله تعالى وأما منافع الدنيا فما يصيبون من من لحوم الغنم الإبل والبقر ونحوهما في ذلك اليوم والذبائح والتجارات عباد الله سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال جهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور عباد الله والحج مغفرة جميع الذنوب والمعاصي لقول النبي صلى الله عليه وسلم أما علمت أن الإسلام يحجم ما كان قبله وأن الهجرة تهدم ما كان قبلها وأن الحج يهدم ما كان قبله عن أبي هريرة عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يصف رجع كيوم ولدته أمه متفق عليه أتفق له أبا تقيه aláàánú ni olóore ni alámọ̀tá ni ọbẹ̀ ẹ̀yìn ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba tó ṣe ájì ní lílọ tí ó ṣe ní ìrìn àjò lásán orígun kan ló fi ṣe fún wa nínú orígun ìdámọ́ra ìta ní òun náà sì ni orígun tó kẹ́yìn nínú gbogbo orígun márààrún tí pẹ̀lú ìsìláàmù wa ṣàhàdàtàí ìkọ́mù sọ́lá wọ̀zàká wọ̀sọ́wọ́ tó mọ̀lẹ̀ hajj ọlọ́run bọ́bá lẹ́kẹ́ ọlọ́pọ̀ àti hajji tí ó ṣe ní àjò lásán èyí tí àwọn mí a máa ṣe ìjọ àwọn orílẹ̀-èdè ní ó ṣe ní orí buka nínú orí bu ẹ̀sìn wa bákanáà ó sì ṣe ní ọ̀rìn ẹ̀yà lẹ́ẹ̀kan péré nínú tẹ̀mí ayé ọlọ́run bọ́bá lókè ọlá ó ṣe ájì yìí ó ṣe ní ìdánilẹ́kọ̀ọ́ tó jẹ́ ti ìgbàgbọ́ ó ṣe ájì ó ṣe ní ẹ̀kọ́ tó pọ̀ tó jẹ́ ẹ̀kọ́ olówó iyebíye ẹni ọlọ́run bá ní orí ṣe dáadáa yọ́kọ̀ àwọn ẹ̀kọ́ tó ń bẹ́ẹ̀ èyí tí ọkọ̀ nínú ọkà èyí tí ọkọ̀ nínú ẹ̀mí èyí tí ọkọ̀ nínú ara èyí tí ó fojú èyí tí ó fi sí kọ́ ó dẹ̀ èyí tí sọ ẹ̀kọ́ èyí tó wà fún ájì òun náà ní pé àwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa kọ́ àwọn ẹ̀kọ́ olówó iyebíye àti àwọn àǹfààní èyí tó lọ́lá púpọ̀ àti àwọn àríwòye ìtò àǹfààní fún wọn tó lè ààrẹ ohun tí ó jẹ́ ohun tí ìtẹ̀lé ayé wọn sì tẹ̀síwájú ọlọ́run bá tó wá sí ájì tó ṣe é ní orígun kan nínú orígun islam ọlọ́run ọba yìí lọ́sọ pẹ́ fún tí ò jẹ́ káwọn mùsùlùmí máa náwó lásán gẹ́gẹ́ bí àwọn ọ̀rìn àjò ní ọ̀sẹ̀ tí jẹ́ sọ sí lódodo àti ọlọ́run ọba àdá àsóní òṣòro Muhammad ọlọ́run bá ní ṣe òṣìṣẹ́ ọlọ́run bá ti rẹ̀ ó ní ohun tí sọ ó sì pa àdéhùn mọ̀ yìí náà máa sọ bẹ́ẹ̀

kọlọ́ba ara léra ń pa bẹ́ẹ̀rẹ̀ àti gbogbo àwọn tó bá tọ́ pa rẹ̀ tí ó fi di ọjọ́ ẹ̀sà lẹ́yìn eléyìí àwọn tá a jọ ń sọ ọlọ́run ìjà bẹ̀rẹ̀ ọlọ́run o òṣìṣẹ́ a máa dúpẹ́ fún un lórí oore tó ṣe fún wa oore náà ni pé gbogbo ilẹ̀ ìlú wa látàárọ̀ dalẹ́ lójoojúmọ́ ọlọ́run ọgbà òjò máa jẹ́ lásán yàtọ̀ sí bí àwọn míì tí èsì mùsùlùmí gbogbo orí wọn ti ń sáré lòkù sáré lòkù gbogbo òjò sì táwọn bá ṣe àbá a máa ń pòórá ṣùgbọ́n láwọn bá ṣe àwọn mùsùlùmí lẹ́nu tó ṣe pé bàbá ń sábà ń bẹ lórílẹ̀ ayé lọ́wọ́ àgbàbá ipá sọpọ̀ òun bá ń tó táǹtì jọsìn fọ́lọ́ àwọn ọ̀rẹ́ èèyàn tọ́nà bá pé kọ́ aláwùn tó a sì ń múṣẹ́ àwọ̀ aláwẹ̀ orí àṣìgbọ́nà máa dúpẹ́ fọ́lọ́ nípa ẹjá lọ mọ̀ nípa pé hajj èyí tó ṣe pé bí Yorùbá tó máa ń pè náà nù Yorùbá ò ní ọ̀rọ̀ ní fún gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ọ̀rọ̀ fún ìyá tí wọ́n máa pọ̀ wọn láwọ̀ ọ̀rọ̀ ajé òrí bẹ́ẹ̀ ajé náà ní ní ajé àti tá a bá fẹ́ sọ iṣẹ́ tí a ti kó sínú ló sì máa ní ìtumọ̀ wípé lílọ sílé ọlọ́run ájì yìí ó ní àwọn àǹfààní ó sì ní àwọn ìwúlò tó pọ̀ nínú àwọn àǹfààní rẹ̀ iná ìnáwó tí a gbé yẹ̀wò lẹ́nu kọ́lọ̀ bọ̀bà jẹ́ hajj ẹni ọlọ́run bá ní kékó rí lọ ó dúpẹ́ fọ́lọ́run ọba lórí ẹ̀ àwọn míì ń bẹ lórí agbọ́nrin pé àwọn lọ àwọn lọ àwọn lọ ṣùgbọ́n tó ipé ń bẹ náà kọ́ọ̀dẹ̀ pé wọ́n ní tẹ̀ta ẹlòmíì sì ń bẹ dàkókò yìí kò tí mọ̀ fún wọn lọ tó sì jẹ́ pé yóò lọ pẹ̀lú àwọn ọlọ́run kò tí kásẹ̀ kó àwọn tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run nínú oore tọ́lọ́run bá fẹ́ ṣe fún wa lọ́dún yìí tó ṣe kó ti ṣe rú ẹ̀ fún wa sẹ́yìn òun náà ní jọ sí ákì yìí ó ti ṣe rú ẹ̀ fún wa sẹ́yìn ní ó mẹ́rin sẹ́yìn 2019 iná ẹ̀ ni àwọn èèyàn ti lọ sí ájì gẹ̀ẹ́ tó ṣe pé wọn ò láǹfààní láti gba ájì míì lẹ́yìn ilé yìí 2018 ajé ìjọ máa tẹ̀lé ìjọ máa tẹ́ 2019 tí ó 2020 iná ẹ̀lẹ́ kò rú bẹ̀rẹ̀ àà ah, ọlọ́wọ́n bá ní mọ́ jù wá lọ ìmọ̀ ọlọ́wọ́n bá sì gbà ìjù wá lọ òṣìṣẹ́ ní tó mọ̀ ọlọ́wọ́n bá lọba tó ní ìmọ̀ aláìmọ̀kànníwá ní ó 2019 ọ̀gọ̀rọ̀ àwọn tó ṣe ó múra nígbà náà wọ́n ń sàlàyé nípa pé èrè ọlọ́wọ̀ dákùnjẹ́ ajé ọdún tí ń bọ̀ yìí dákùnjẹ́ ń wánú wọn dákùnjẹ́ ń wánú wọn dákùnjẹ́ ń wánú wọn rẹ̀ ni pé àfi bá lókùn ní 2021 gbogbo àwọn ọdún yìí àwọn èèyàn máa fi ájì pẹ̀lú àwọn ọlọ́run ṣùgbọ́n nínú orí ọlọ́run tọ́lọ́run fẹ́ ṣe fún wa lọ́dún yìí òun náà ní ti ájì tó jáde jáfò ẹni ọba lówó lọ ẹni tí ọba lówó ló lè fìdí rẹ sí kódà àwọn míì ní sílọ́ọ̀tì lọ́wọ́ fún ọ̀rẹ́ nira látara bówó rẹ tó pọ̀ tó tó fò láti one point six tó fò lọ ẹni tó kéré jù ní ọmọ àti two point five lọ́dún yìí àwọn oní 2.8 wà àwọn oní 2.850 wà àwọn oní 3 million wà àwọn oní 3.2 wà ọ wà lọ́wọ́ bí tó kálùkù bá ráyè sí gbogbo owó yìí náà ó ṣe pọ̀ tó ẹni tọ́lọ́wọ́ bá kọ́ lórí ọlọ̀ yọ ọlọ̀ náà ó ṣe kéré tó lójú ẹlòmíì tí ọ̀bá sí náà kọ́ lẹ́sẹ̀ yọ́ ọ̀dà ájì láyé kò ní lọ sí ìlọ́bọ́lọ́ àwọn tá a jẹ́ ìṣàn ọlọ́run hajji fáwọn mùsùlùmí ọlọ́wọ́n bá ṣe ní mùsùlùmí ọ̀rọ̀nà àkójọpọ̀ gbogbogbò fáwọn mùsùlùmí ó sì kó àwọn àǹfààní ẹ̀sùn síbẹ̀ púpọ̀ àtàwọn ẹ̀kọ́ olówó iyebíye àwọn tó bá ń lọ ni wọ́n mọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ èyí táwọn máa ń jẹ níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà láwọn ayé onírànra wọ́n wà pàdé fáyè yìí ní ẹ̀bá ti ń rí dúdú ní ọmọ àríkópa bí bá ṣe rí pupa ní ọmọ arí funfun bí bá ṣe rí funfun ní ọmọ arí kọjọ́ dúdú kọjọ́ pupa lórí àwòrán bọ́lá ọba ti dá ọmọ àdé ènìyàn lágbà ńlá ayé kó dàbí ẹ̀ bá ń rí gíga ní ọmọ arí kókóró bí bá ṣe ń rí àràrá iná ní ọmọ arí dóógó bọ́lá ọba ti ká ti dá ọmọ àdé ènìyàn lágbà ńlá ayé lórí àwọn tá jẹ́ òsìn ọlọ́run àwọn olùmọ̀ wọ́n ta sótó nu lórí pé ọ̀rọ̀ hajj ìjẹ́yàn lè fi ẹ̀ máa lọ lọ́dọọdún àwọn olùmọ ní pé ah, àbárẹ́ tó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ nígbà olùmọ olùmọ̀ mí sádà ìlépa pé wọn ò gbéṣẹ́ ilé ẹ̀kọ́ wà ká máa lọ lọ́dọọdún pé àpánúkọ àwọn olùmọ náà ni pé mọ́bọ̀ ọbọ̀ nínú tẹ̀mí ayé ó sì ní hikima tọ́lá bá gbà ṣe èmi ọlẹ́sọsí ìwọ náà ọlẹ́sọsí ọdún

ìjọjọ ọdún ni hajji yìí bí ó ń ṣe ọlọ́run ọmọ òfin ó tún tún bèrè lẹ́lẹ̀ kẹta ó ń ṣe ọlọ́run bá ní bí a tí n bá sọ pé náàm làwọ́ jẹ̀fẹ̀tì tí n bá sọ pé bẹ́ẹ̀ ni wọn bá ti lọ́rùn rẹ̀ fún yóò ṣùgbọ́n ẹ̀ẹ̀kan péré ni nínú sẹ̀mí ayé àdúpẹ́ fọlọ́run tọ́lọ́run fi àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó fi ṣe é ní àánú fún wa tó bá sọ pé bẹ́ẹ̀ ni lódodo èyí ó di ẹrú rẹ̀ ni èyí ó máa rìn lọ díẹ̀ ni èyí ó dira rẹ̀ lókun ni èyí ó lọ nígbà tó bá jẹ pé tún láti má tèé lọ́dún ọlọ́run bọ́ba lẹ́kẹ́ ọlá ó ti á jì yìí ó ṣe ní ọ̀rọ̀ ẹ̀yàn nínú fẹni bá lówó sì láǹfààní àti lọ pẹ̀lú sọ ní bá ní pé wà á ẹ̀pẹ́ ájì àti múra ẹ̀pẹ́ pọ́lọ́n ibẹ̀ nínú àwọn ayà táwọn olùmọ̀ mú nípa pé ájì tàmọ́ tó ẹ̀ òun náà ni ájì tọ́lọ́lájú náà àwọn ọ̀rẹ́ ájì mẹ́tẹ̀ẹ̀ta ti ń bẹ ìrìn ájì mẹ́ta ti ń bẹ náà ni pé ẹlòmí ń bẹ tó lọ́lọ́ ti ájì nìkan ṣoṣo tí ò ní fi ó mọ́ra àǹfààní eléyìí ọwọ́ fáwọn tó bá súnmọ́ mọ́kà dáadáa torílẹ̀-èdè wọn súnmọ́ mọ́kà dáadáa tẹ́ pé lọ́ọ̀ gẹ́gẹ́ bí àwọn tó yẹ fún wà ní ọ̀gbọ́n àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ sí lọ́sùn làwọn ògbè wọ́n ti dé Sáúdí irú àwọn ẹni yìí ó lè jẹ́ pé nígbà tí á dí bá fún bí ọ̀tún la nílò àwọn máa dán ìpé nígbà wọn bá dán wọn máa sinmi lóòtẹ́ẹ̀lì wọn jẹ́ta jí bá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ wọn mo ṣe ó múra ìwà sinmi tọ́bá wá di ọjọ́ hajj ìwà fẹ́ bẹ̀rẹ̀ hajj òun gbogbo ọ̀pọ̀lọpọ̀ àtà jìnà yìí tàǹsì tàǹpé ní ájì tàbọ̀tọ̀ ẹ̀ ájì ẹlẹ́ẹ̀kẹta òun ní ájì pé ń débẹ̀ ń dà ní ẹ̀rẹ́ ti papọ̀ lẹ́ẹ̀kan lásìkò ìgbà tí ń ṣe ájì lọ́wọ́ mo ní ẹni yìí náà ìtúkí ń ti ó múra papọ̀ a máa ń pè ní ájì kéyìn ó so papọ̀ àti ájì àti ọmọrọ́ ó so papọ̀ lẹ́ẹ̀kan náà iṣẹ́ ẹyọ kan mo fi ṣe méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà ló jẹ́ káwọn olùmọ̀ sọ pé ájì ìtàmọ́ tó ẹ́ òun ni ájì lọ́lọ́ lájú kéyàn bá lè ṣe kéyàn kọ́kọ́ ṣe ó mọ́rọ́ náà yọ wá sí mi di ọjọ́ ájì òun náà sì lọ́pọ̀lọpọ̀ àwọn tó bá jìnà bí irú wa yìí à ń láǹfààní láti ṣe yẹn bá dé ó mọ́rọ́ ni wọ́n kọ́kọ́ wọ́n wá bọ̀ sọ́ọ́lẹ̀ ìjọ ọbẹ̀rẹ̀

àwọn oṣù mẹ́tẹ̀ẹ̀ta yìí oṣù àbẹ̀wọ̀ ni wọ́n òun náà ni wọ́n pè ní oṣù hajj ilé tọ́lọ̀ bá ti pè wọ́n ní àṣìwòrò máa lò máa òun náà ni pé yìí múra sílẹ̀ fún lílọ sí hajj yóò ti máa bẹ̀rẹ̀ nínú oṣù yìí àwọn tó lọ gbalélẹ̀ ọlọ́gbalélẹ̀ àwọn tó tajà fáwọn tí ti hajj wọ́n ti máa kó ọjà lọ wọ́n ti máa pìpì àkalẹ̀ fáwọn tó pé bọ́ra ti hajj ohun tí ó tó wọn pẹ̀lú onírẹ̀rẹ̀ ohun tó ń kálukú wọn bá níbù káàkà nínú oṣù yìí ni wọ́n ti máa múra rẹ̀ láti máa lọ sí

ṣùgbọ́n látara ìmúra sílẹ̀ àtúwà ṣe tán a máa múra pa a máa padà lọlé tí gbogbo alálàájú òfin lọlé tán ọlọ́run bá tún kó oṣù pé ní ó tún kó ọmọ táǹpé ní àlùmọ̀ àrùn ló fi jọ́ jẹ́ kóṣù mẹ́tẹ̀ẹ̀ta yẹn oṣù ájì ni wọ́n máa ń pè é àlẹ́ ájú owó máa ló máa ọlọ́run bá ní pé fàmọ̀ fọ́rọ̀dọ̀ fi ìnẹ́lẹ̀ ájì ẹni ọlọ́run bá wá ájì tó bá ti lọ́rùn yẹn fún látàkó lówó tó lè lọ tàbúrẹ́nira ọlọ́láàfíà ó sì lágbára

ọ̀nà tó ga ni ló fi wáyé pé gbogbo olówó tí ó lọ sí ájí ojú ti owó rẹ̀ gbogbo ẹni yóò tọ́bá lówó tó jẹ́ mùsùlùmí àwọn akẹ́fì gbogbo owó tí wá lówó tó ọ̀wá ájí lọ ó owó owó ló jèrè rẹ̀ èèyàn bá tó nǹkan bẹ́ bá ra mú tó bá ń kan tí ike pé náà látọ́lá ọba jogún fún yẹn nílò sí hajj bẹ́ẹ̀ kọ́lọ́n bá kó sí inú rọrùn fẹ́nu kọ̀ọ̀kan wa ọlọ́run bá tún sọ fún wa náà pé wà dánú mínú lọ́hì wà nẹ́ẹ̀tì jẹ́ ọmọdé hajj ní bá rí wà ọlọ́run bá bá lé ń kéde rẹ̀ ìsìn sí rẹ̀ ọlọ́run rẹ̀ àwọn èèyàn lóòjọ́ ajé ńlá náà اليوم mọ̀lẹ̀ hajjil akbar àwọn olùmọ́ ní pé òun náà lìyàwó mọ̀ nahar òun náà lò jọ ọdún ọlọ́wọ́ bá kéde rẹ̀ pé anna lọ́ha bàrí omi náà ni mo ṣe fi ìnà wọ̀rọ̀ sóòlò ọlọ́wọ́ bá tó jíṣẹ́ rẹ̀ wọ́n pọ́ pápọ́sẹ̀ fún gbogbo ọ̀dọ̀ àwọn ọ̀sẹ̀kọ̀ pátápátá yẹnyẹn korongodo èyí tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn bo ìsàmì máa ń sàlàyé eh, náà là ń sìn ọlọ́wọ́ bá sọ

àwọn àǹfààní ìtọ́lọ̀pọ̀ bá lè gọ́lá ṣe fún àwa mùsùlùmí orí ọlọ́run bá fi fún wa o nípa pé káyẹ̀ tó ń ti ẹwà táwa mùsùlùmí máa lọ kójọ lọ́dọọdún ọ̀wá ní jẹ́ kójọ lásán yóò máa jẹ́ ìkójọ tẹ̀sán àti pọ́fọ́lọ́run bá lórí eléyìí àwọn tá a jẹ́ òsùn ọlọ́run afá abúlé àǹfààní jẹ́wìyà kìyàmà olóhun náà ni ìyọnú ọlọ́run kí wọ́n lè ṣe kò ń gẹ̀ ìyọnú ọlọ́run ṣùgbọ́n àǹfààní ilé ayé tí alálàájú okó níní ń gbàtọ́ bá lọ hajj òun náà ni pé lílọ tọ́ bá lọ ẹran tọ́ bá pa yọ́ láǹfààní kó jẹ́ ń bẹ̀ yọ́ láǹfààní kó fáwọn èèyàn lóòjọ́ ọdún yẹn bákan náà àwọn tọ́ bá lọ sí hajj àǹfààní ń bẹ fún wọn kí wọ́n kó ọjà tí wọ́n tà lọ́wọ́ ọlọ́run bá yóò tún wá pọ̀ ọjà káràkátà lọ́wọ́ kó lè bá jẹ́ àǹfààní fún àwọn alálàájì àwọn alàjágbọ́n rẹ̀ nílùú wọ́n bí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè jágbọ́n rẹ̀ púpọ̀ wọn a sì máa kó ọjà lọ kó lè bá jẹ́ àǹfààní fáwọn èèyàn kó lè bá jẹ́ fáwọn ọba ń wá ìṣe tọba fẹ́ iṣẹ́ tó dájú òun ní nìkan pọ̀ lọ́wọ́ bá gbá tòjíṣẹ́ rẹ̀ wọ́n bí ó ń sọ lọ́wọ́ bá pé lẹ́yìn rẹ̀ ń kọ́ ó ń sọ lọ́wọ́ bá ní pé jìyàrá tó ń sí sẹ́bí nílà òun ní kí wọ́n ṣe jìyàrá sójú ọ̀nà ọlọ́run kí wọ́n jagun ọkọ́ ogun àjá ogun nǹkan tọ́jú ogun ẹ̀sìn tọ́jú ogun ti Islam tí wẹ́ẹ̀ bá wà nínú àwọn tó lóore ni tí wọ́n fi àlẹ́bí wa Muhammad sọ́lọ́lá ọ̀lọ́sọ̀lá látà pé wọ́n sáǹfààní rẹ̀ ọlọ́run ní káwọn tó ń káwọn tàbí ó tún dé ìpé lẹ́yìn rẹ̀ bí ló tún kún àlẹ́bí pé hajjọ́n mọ̀kọ̀rọ̀ òun náà ní kéèyàn ti ájì ájì tó já tẹ̀wọ́ gbà tí túmọ̀ sí pé tíyàn bá fẹ́ ṣe tíyàn bá fẹ́ wá fóun fẹ́ ṣe jihad tí ó ṣe déédéé jihad pé yẹn lójú ogun ẹ̀sìn gángan ó gbìyànjú láti ṣe ájì púpọ̀ tó láǹfààní àti ṣe tọ́lọ́n sí gbà lọ́wọ́ rẹ̀ déédéé kan náà ni wọ́n sìn lẹ́sìn fún lọ́dọ̀ ọlọ́run àwọn tá ọlọ́run ájì ní nílọ kò sí iṣẹ́ kan tí yẹn lè ṣe ní ìsìláàmù tọ́wọ́ jẹ pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kàbìtì kàbìtì àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ tí yẹn ṣẹ̀ àti àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wọ́n wá parẹ́ lẹ́yìn ájì nìkan ájì nìkan lọ́lọ́wọ́n bọ́ba lẹ́kẹ́ ọlá ló ṣe é bẹ́ẹ̀ fún ajíniká lọ́lọ́wọ́n bọ́ba lẹ́kẹ́ ọlá àwọn olùmọ́ ní pé èyí tó tún fẹ́ẹ̀ kún òun náà ní kí o ṣe kí o ṣe jihad ṣùgbọ́n tí bẹ́ẹ̀ ó ń ṣe ọlọ́run bá tún yọ ọfẹ́ ní tọ́wọ́ béèrè wípé èyí ó ń ṣe ọlọ́run tí n bá ṣe jihad ṣé wọ́n pa ogun ẹ̀ṣẹ̀ mi rẹ́ àlẹ́bí ní pé bẹ́ẹ̀ ni ọ̀tọ́ bá ṣe jihad lọ sójú ogun ọwọ́ asẹ́sọ́ ẹ̀mí tẹ̀mí rẹ̀ ti dúkìá ti dúkìá rẹ̀ ọ̀sá ọ̀pẹ̀yìn padà ọ̀sá lójú ogun gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ níbẹ̀ ní àwọn ṣàforíjì fún arákùnrin yẹn lọ alẹ́bí ni wọ́n bóun tún pé padà alẹ́bí ní pé ìbéèrè tó béèrè lẹ́ẹ̀kan tún béèrè ó tún béèrè alẹ́bí wá sọ fún alẹ́bí wá ní pé aya kí gbèsè lè ká gbèsè nígbà mo kó gbogbo ẹ̀kọ́ lẹ́ẹ̀kan ìbílù padà wá bá mi pé kí n yọ gbèsè kó ń bẹ́ẹ̀ gbogbo ẹni yóò tọ́ bá jẹ́ agbósójú ọ̀nà ọlọ́run tó kú tọ́ bá jẹ gbèsè wọn ò ní us ilé ẹ̀kọ́ bẹ̀ fún oró ń tọ̀hún ṣùgbọ́n ẹni ọba ṣe hajj tájì rẹ̀ wá jájú mọ̀ bọ́rọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tọ́ bá ṣẹ̀ pátá tí bá fi ń délé padà báyìí tí ń sẹ́rí padà sílé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ọ̀tẹ̀ yẹn yẹn báwo ẹ̀rí báyìí ó kẹ́sẹ̀ òun ó tóbi tó ilé ìlọ́fà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn fi máa ń jẹ́ nìkan tí wọ́n máa fi ń sáré rẹ̀ káwọn ọlọ́ọ̀sí ájì sọjọ́ sójú ọ̀nà ọlọ́run tí wọ́n bá ìfẹ́ ṣe ájì tó ìjẹ́gbájì tọ́lọ́wọ́n bá tẹ́wọ́gbà o orí ló léwu sínú o pé ájì tó ṣe tọ́lọ́wọ́n bá tẹ́wọ́gbà òun náà ní kó ṣe kọjọ tàbí wa Muhammad sọ́lọ́dà rẹ̀ ọ̀sọ̀dọ̀ yàtọ̀ sí kọ́ máa lọ kẹ́yìn yàtọ̀ sí kọ́ máa lọ wá adé mọ́kàkí yàtọ̀ sí kọ́ máa sùn lóòtẹ́lì kí tàbí kọ́ máa wá mọ́sálásí Àìṣà kí ìtọ́pọ̀lọpọ̀ máa ń ṣe bí wọ́n sì láwọn lọ ájì tó ṣe pé ọ̀fọ́ ọ̀rọ̀ ájì ni wọ́n lọ ṣùgbọ́n tẹ́ bá fẹ́rẹ́ lọ ajá tí mọ bọ̀rọ̀ èyàn jẹ́ nìkan tẹ́ pé gbogbo stẹ́ẹ̀pù kọ̀ọ̀kan lọ́mọ abẹ́rẹ̀ pé kí ni wọ́n ní a ṣe what next kí ló túká nígbà débì kí ni wọ́n ní a wí nígbà débì kí ni wọ́n ní a wí ọwọ́ àwọn àfàtọ̀ gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀tá yàtọ̀ sí àfà tó fi pé kọ̀ gbádùn dáadáa bákan náà yàtọ̀ sí kọ́ gbádùn ó tún jẹ́ ní o kì ṣe iṣẹ́ pé fàánù tíra nìkan o

gbàtò òun náà fi ń ṣe aláìmọ̀kẹ́lẹ̀ òun náà ń gbà ní lẹ́yìn kó kéwú àwọn tó mọ̀ jù lọ wọ́n kọ́ òun náà òun náà jẹ́ ń ṣe fóun náà dọ̀gá àǹfààní méjì òun ó kó papọ̀ lẹ́ẹ̀kan náà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ń sọ fọ́kàn náà àwọn sàádé ńgbà tó gba Islam táàmù ìbọn àásì nígbà táàmù ìbọn àásì ń wo pé Ìsìláàmù tá àmọ̀ pé bí Ìsìláàmù ṣe dáa tó ní àmọ̀ pé bí Ìsìláàmù ṣe dáa tó ní tọ́wọ́

táàbí mọ̀mọ́ akáàna kọ̀bùláhà gbogbo ẹ̀ṣẹ̀ tó bá tẹ̀sáájú rẹ̀ wọ́n ti parẹ́ fún wọn wà á nílẹ̀ hajjá yáàdí mọ̀mọ́ akáàna kọ̀bùlá ń ta fẹ́ lóbi àdísì gẹ́gẹ́ ni àdébìlì pé téèyàn bá yẹ ti ṣe ájì báyìí gbogbo àwọn àtúnṣe téèyàn ti ṣe ṣáájú rẹ̀ bàbá wọ́n ti parẹ́ fún yẹn ah, ọlọ́run dákùsí ájì lọ́wọ́ fún wa o dákùsí ájì lọ́wọ́ fún wa o ọ̀pọ̀lọpọ̀ àwọn ló lówó lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ń wo lọ́ọ̀kan wọn ọ̀lọ́ wọ́n lówó lọ́wọ́ wọn lápà fún àwọn káàkì onítùmọ̀ sí wọn tí a bá lówó lọ́wọ́ pápá jùlọ pé kéèyàn gbádùn owó rẹ̀ òun náà ní kéèyàn sí ájì tọ́nà bá lè ní kéèyàn tó máa ti ó múra lọ́dọọdún lọ́dọọdún lọ́dọọdún ọmọ ìjà púpọ̀ àfọ́ àbú òyìnbó olóhun gbọ́tà níbi Muhammad sallallahu alaihi wasallam báyìí pé mọ̀nì hajjá lílá ẹni yóò tọ́ bá ti ájì rẹ̀ torí tọ́lọ́ kéèdù yìí ní agbára púpọ̀ àwa yóò bá gbólóhùn yìí ó jẹ́ ọjẹ́ pé tàbí ẹkó èèyàn ogún tọ́bẹ́ ṣe ájì tàbí ẹkó ọjọ́ agídí lábẹ́rẹ́ èèyàn méjì ṣe pé gbólóhùn yẹn kọ́kọ́ lọ jẹ́ pé ọmọ akẹ́ ìtorí tọ́lọ̀ lè fẹ́ ṣe o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ájì ìtorí tọ́lọ̀ ẹlòmí ń bẹ̀ fún ó lè fowókọ yẹn kú pé tẹ bá dápọ̀ ẹmí ní títí títí títí tí èmi ni kìníkẹ kìníkẹ kìníkẹ ẹsùn alájì fún ẹlòmí fi ń lọ sí ẹlòmí ń bẹ

àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn wa kò fí bóyá kó ti gbé àwọn oògùn abẹnugọ̀ngọ̀ kó ti gbé e lọ́wọ́ kó máa pàá bí ọfọ̀ nínú nínú òtẹ́ẹ̀lì rẹ̀ gbogbo àwọn nǹkẹ́ yìí ọlọ́run ní kọ bọ́ ń bẹ́ẹ̀ kò sí gbogbo àwọn kátìkàtì ọfà àrọ́jà kàyọ́ mi wọ̀lẹ̀lẹ̀ tí ó ń bọ́ ó ń ṣe ọlọ́run bá ní pé wẹ́ni bí ọ̀sẹ̀ rí yọ́ sẹ́rí padà wálé níbi iṣẹ́ ájí rẹ̀ bí ìjọ́ tí ìyá rẹ̀ tẹ́fẹ̀ẹ́ dì í àdísì lójú yí wa pé ẹ̀hán lódòdó àtẹ̀sẹ̀ láńlá pátápátá ajé ọ̀pá rẹ̀ àyẹ̀wò mi wọ̀lẹ̀dá ti hàn ó mọ́ ó tọ̀wọ́ wá sẹ́rí bí ijọ́ sọ́wọ́ tó bí rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí ó sì yá wa náà pé ọmọ tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí ọ̀lẹ́sẹ̀ kẹta lọ́rùn àtẹ̀sẹ̀ ńlá ni àtẹ̀sẹ̀ kéke ajìnìkan ló lè pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo àwọn ọ̀sẹ̀ yókùn tí wọ́n máa ń sọ pé yọ́pẹ̀ṣẹ̀rẹ̀ yọ́pẹ̀ṣẹ̀rẹ̀ yọ́pẹ̀ṣẹ̀rẹ̀ ó ń sọ ọlọ́wọ́ bá ojú nínú àwọn ọ̀rọ̀ bá ti ní ẹ tí ẹ bá jìnà sáwọn ẹ̀sẹ̀ gbáǹkọ́ o. bákan náà àfọ àbú ẹ̀rọ sàlàyé fún pé ànábì Muhammad sàlà sọ sọ pé àlè ọmọrọ tó nígbà lè ọmọrọ tí ẹ bá ń ṣe ọmọrọ nígbàdégbà tàkọ́ ọ̀rọ̀ tó ní máa bàyìí náà ẹ̀sẹ̀ tí ẹ bá ń níbẹ̀ yọ máa ni mo bọ̀rọ̀ á àtẹwọ́gbà lẹ́yìn

ìyàwó Musa sálámà ọ sàlàyé fún apá níbi ọmọ sàálà tó sọ pé alihajj jihad kò lè gbogbo ẹni yóò tọ́ lẹ tí ó lè jihad tó wọ́n lè lọ jihad kó gbájà kó gbọ́bọn tàbí bí irú tiwa ìfẹ́ pé àráyè darí látara pa yọ̀lẹ́ ti wá yọ̀lẹ́ jihad

ànẹ́bí sọ fún àbákí pé tó bá dọ́hùn ó wá fún yìí ó sì wá fún ànẹ́bí wa ẹni ọba wá ti hajj tọ́bá wá fún ọdún wa rẹ̀ wọ́n sà fún tọ́bá tó báwọn èèyàn wá gba wọn ló fi wá jẹ́ kó wà nù súnà lọ hajj lọ bá ọ pákéjì ọ̀rọ̀ yẹn yàtọ̀ sí pé ó pàkéjì ẹ̀tọ́ ọlọ́ọ̀bá tó nítumọ̀ ẹ̀dẹ́kùn ipò ẹ̀sẹ̀ ń se ní ipò kẹ́ ń se ní tí ọ̀sán ẹ̀dẹ́kùn bá ń pẹ̀lú ọmọba lọ́rùn ọlọ́ọ̀bọ̀bà lè tọ́rọ kó bá mọ́ ìsẹ̀ yìí kó ipò yọ́ lọ ìgbẹ̀ ní bẹ́ẹ̀ bá dọ́run tó bá bá yẹn pẹ̀lú ọ̀run ìṣẹ̀lẹ̀ ọlọ́run fún sí bẹ́ẹ̀ ọ̀fẹ́ nù ọmọ ìyá wa lẹ́nu jẹ́ mẹ́ta yìí ní ẹ̀lọ́lọ́ ọmọrọ́ ẹnìkan rẹ̀ ń tẹ́ wípé bàbá òun ọlọ́tí ní mutí ó sì rẹ̀ jẹ́ bọ́lọ́wọ́n tó bọ́n pọ̀pá ọtí ìlẹ́nu rẹ̀ òun ti bẹ̀rọ àwọn bá títí àti yóò fó ẹjọ́kùn ẹ̀bá ń bẹ̀lọ́ ń kọ́lọ́wọ́n bọ́ gba ọtí ìlẹ́nu bàbá yìí òun tó ń sì dán ó sì bá ẹni ìbẹ̀lọ́ fún bàbá rẹ̀ nígbà tí èdè padà bàbá ti pọ̀ sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ ọlọ́run bá máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá máa sàkóríjì tẹni ọba ti hajj wọ́n lè máa sẹ́kìrọ̀ láhùn lè hajj bẹ́ẹ̀ náà wà lẹ́ni tó ṣe pé ọba sọ fún alálàájì pé dákun bá ń wá foríjì tàbí bá sọ fún alálàájì pé ẹdákun ẹbá sọ ọlọ́dọ̀ ọlọ́run kó sàforíjì fún wa tó ń tọ̀ bá báyẹn sọ̀rọ̀ àforíjì ti bá jẹ́ ló tẹ̀kọ́ lálàáfíà bákan arákùnrin kan òun ní ṣe tọ̀wá lójú ayé ànábì Muhammad tọ́wá àdọ̀sọ́lá ó ń sọ ọlọ́run bá wá gbọ́ bí ṣe ń tọ̀wá ìwọ̀n sọ báyìí arákùnrin wa tó ká dàrú mọ̀ kiri lè kò láàrin ìbónú kò lá ìyẹ́ ọlọ́run bá ń ṣàforíjì fún lágbájá ọmọ lágbájá pàpà ànábì wa sọ pé mọ̀nì àyàdà tánú ọ̀ọ́lá rọ́jò lónìí arákùnrin yẹn bá sọ báyìí ni òun ló gbé kọ́mi lọ́rùn pé kí n bọ́ kí n bẹ́ kí bóun fẹ́ lọ́rùn nígbà tí n bá wà láàrin rúkún yẹ̀mẹ́ni àti mọ̀kọ́mù Ibrahim láàrin rúkún yẹ̀mẹ́ni àti mọ̀kọ́mù Ibrahim pé kí n bá wà láàrin rẹ̀ kí n bóun fẹ́ lọ́rùn ló jẹ́ kí máa wí bẹ́ẹ̀ fàkọ́ ọ̀lọ́

ọ̀tọ̀ wọn lè bá rẹ̀ kọ́bà ó lè bá rẹ̀ kí láti bá yẹn tẹ́ lọ́hùn tó ń tọ́ bá bá yẹn tẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá máa ń gbàgbé ìyàwó ọlọ́run bó ń gbàgbé ẹnu kọ̀ọ̀kan wa àwọn atajọ́ sọ ọlọ́run ó ṣẹ̀tọ́ fún ẹni tó bá fẹ́ máa ṣe hajj nígbàdégbà nígbàdégbà tó fẹ́ máa ṣe pé á ohun mi tí n bá tẹ̀ lè máa ṣe lọ́dọọdún kí n tiẹ̀ máa ṣe ní ọdún yìí tí n bá ṣe lọ́dún tó tẹ̀lé kí n ṣe lọ́dún tó tún tẹ̀lé bá sì mi lọ́dún tọ́tún tẹ̀lé sí lọ́dún tọ́ orí parí ní àwọn àfá tí wọ́n ti ròyìn wọn pé wọ́n ló tẹ̀lé ilé ayé wọ́n sì sí ájí tó lé ní ogójì yẹn pé àwọn ájí èsì pọ́ sí ẹgbẹ́ wọn bá tí wọ́n ròyìn àwọn olùmọ̀ tí wọ́n ti lọ pé ẹni bẹ́ẹ̀ nínú oore tọ́lọ́run bá fẹ́ fún ni pé ó ti ájí 52 lórí ilé ayé orí ńlá ni ó tọ́lọ́run bá ní kí wọ́n ṣe kò ń gẹ́rẹ́ ọ

akíhun ní mẹ́ta lójú tọ́tẹ̀lé owó bẹ́ẹ̀ ni kò nílà ọba ti parí tán mo tún bọ̀ wá lé ní ìdíkó tó dà sáré ti dé nígbà tí ó bí ẹja lẹ́wọ́ tá ó ti dé bí kẹ́yìn ọtá wù ní ọlọ́run bọba ní kẹrọ ṣe ní rọrùn bẹ́ẹ̀ ẹni ọlọ́run bá ṣe ní rọrùn bẹ́ẹ̀ kò kò sún tó burú bẹ́ẹ̀ lómi láàrín àfa ọlọ́run náà mọ̀ tó ti sálà ikú wa ó ní pàdé bí i Muhammad sàádà tó tọ́lá ìpé káàbí mo bẹ́ ilẹ̀ àjẹ́ wọ̀lẹ̀ òmùra ẹ máa fi ájí àti òmùra ẹ máa fi tẹ̀léra wọn ẹlọ́run bá ní kẹrẹ lágbára ẹ máa fi tẹ̀léra wọn

yàǹfìyàn rẹ̀ fọ́fẹ́ tí máa ń jẹ́ nìkẹ́ tó fẹ́ máa ń tí ò ti dànù fún yẹn kéèyàn máa fi umura tẹ̀lé umura kéèyàn máa fi ájì tẹ̀lé ájì àwọn méjèèjì a máa tí ò ti dànù fún yẹn a sì máa tí ẹ̀ṣẹ̀ dànù fún yẹn gẹ́gẹ́ bí ìdọ̀tí tí máa ń bẹ lára rin nígbà tí alágbẹ̀dẹ bá bẹ̀rẹ̀ sí fi tó bá bẹ̀rẹ̀ sí fẹ́ fi lu tó fẹ́ fi lù jáde ọkọ́ fẹ́ fi rọ jáde àdálọ́fẹ́ fi lọ jáde ní àwọn èdè ọ̀dá lára rìn yóò jáde pẹ̀lú àna ọlọ́run yóò ti jáde bẹ́ẹ̀ náà ni gbogbo òsì yóò máa ti ìmá lọ múra àti hajj yóò máa ti òsì jáde kó nínú icp èèyàn ọ̀tọ́bá lówó ògbìyànjú àti ṣe bẹ́ẹ̀ ọlọ́run bó ṣe wa àdẹ́bí àwọn ọmọ sáré tọwọ́ sí wọ lẹ́yìn tàbí ilẹ̀ hajj ti mọ̀ bòrò rà fàwà bọ́ nígbà kò sí ẹ̀sẹ̀ tó tó tọ́wọ́ pọ̀ tó bẹ́ẹ̀ fẹ́ni tọ́ bá tó tó kọ́lọ̀ ọ̀bọ̀ bàdékẹ́ ọlákòjogún àlùjẹ́nà fó ọ̀tàjẹ́ òṣìn ọlọ́run ó ń tọ́lọ́ ọba sọ fún anẹ́gbàwá mi nínú súnánù báyà pé ó ní pé alẹ́kùnjáájú wà ní ọmọrú wọ́pù lọ àwọn alálàájẹ́ àtàwọn onímúra àlejò ọlọ́run ọba ni wọ́n jẹ́ àlejò ọlọ́run ọba ni wọ́n jẹ́ ohun tó tí wọ́n bá béèrè ọlọ́run bó fún wọn wà ní dáhùn òjíìbù tí wọ́n bá pè ọlọ́run ọlọ́run bọ́ dá wọn lóhùn ọ̀yà á ń fàkú lápùdàpàdà tí wọ́n bá ná ọlọ́run bọ́ fi ọ̀pọ̀ mí yóò fi rọ́pò fún wọn àwọn tá jẹ́ òṣàn ọlọ́run eléyìí ní ká sọ fún gbogbo àwọn tí ó bá lọ sí hajj nínú àwọn pẹ̀sán gbọ́dọ̀ dì mú òun náà ni pé kí wọ́n mọ̀ pé hajj táwọn ń lọ àwọn ọ̀nẹ́wó lásán o kí wọ́n máa wo pé bówó yẹn ṣe pọ̀ tó owó wa ní ọjà o ní 2019 102 101 100 naira ni wọ́n ń tẹ owó wa nàìjíríà o lónìí owó wa ti di 160 yẹn kan 160 ní lónìí 2019 lásìkò yìí bó ṣe tó 2014 15 13 èlò wọ́n ń tẹ 40 naira ni wọ́n ń tẹ owó wa o owó wa ní bàjẹ́ sí lójoojúmọ́ ní bàjẹ́ sí lójoojúmọ́ ní bàjẹ́ sí lójoojúmọ́ ọwọ́ bàjẹ́ títí títí títí títí òun lọ bàjẹ́ débi tó bàjẹ́ dé lónìí àwọn tó lọ sí hajj ní 2005 ẹ̀yẹn lọ bí wọ́n èlò ni wọ́n lọ hajj ẹnìkan sí ìbẹ̀lẹ́gbẹ̀ tó lọ hajj ní 2005 èlò ni wọ́n lọ hajj wọ́n lọ hajj ní 450 naira 450 naira ní hajj nígbà náà 450 naira àti yóò jẹun o àti yóò owó tí ẹra nǹkan gbogbo ẹ̀ 450 naira náà ní 2005 ìhun táwọn yóò ti wọ 20 years ẹwà wo ibi tó dé lónìí owó wa ń lọ 3 million la ilaha illallah àbẹ̀lọ́ ọlọ́pọ̀ balẹ̀kẹ́ ọlọ́pọ̀ àwọn tí ó lọ sí ájì náà ọlọ́pọ̀ balẹ̀kẹ́ kó jẹ́ fún wọn lọ rí ọjẹ́ fún wọn bọ̀ rí láàrín ọlọ́pọ̀ ọ̀tẹ̀lẹ̀ الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه adápẹ́ fún ọlọ́run ọba àtìkẹ́sìkẹ́ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí àtìkẹ́ fọ́lọ́ba ara lè àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn lápapọ̀ tó fi